أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون tẹ̀bá ti ń gbọ́ àyà yìí lẹ́nu mùtúmù wá ó ti yé yín dájú sáká nìyẹn wípé oṣù àpọ́nlé àti ọ̀wọ̀ ní tún ti dé nìyẹn oṣù Ramadan bẹ́ẹ̀ ti wá mọ iléeṣẹ́ wa lóríṣun níbi wípé tóṣù ọ̀wọ̀ náà bá ti dé àwọn ètò oríṣiríṣi la máa ń lálẹ̀ fún gbádùn gbogbo àwọn mùsùlùmí òdodo àwọn ètò bíi ìrun pípè nísàárẹ̀ àti nísìnu ọ̀rọ̀ ìsítí ramadan tafsirul quran